والصلاة والسلام على رسول الله ọpẹ́lú fún ọlọ́run ọ̀bẹ̀ ọlọ́run kọ́ sí ààrẹ fún ohun tí a ti gbẹ̀fà náà sallallahu ta'ala alayhi wa sallam ó ṣe fún àwọn ará ilé ànáríwá Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn sàhábà àti olùtẹ̀lé wọn gbogbo ó fi dórí ẹni kọ̀ọ̀kan wa títí di ọjọ́ ìgbéga kìá ọlọ́run ti wá lẹ́nu tí ó mọ̀ sí ní kòkòrò àti tẹ̀lé kànáàmì sallallahu alaihi wa sallam agbọ́nà ibi bí a bọ́ sí ni báàbù náà já àti ìhìnmáyà ti mùsọ́fà sallallahu alaihi wa sallam náà جناب التوحيد فسده كل طريق يوصل إلى الشرك bí ọlọ́run ọba bó ti fi ṣe ànábì sallallahu alaihi wa sallam ní olùdáàbòbò àtàwọ̀hìd ìmọ̀ ọlọ́run ìmú ọlọ́run kì ní ààtò àti bí ó ti ṣe kọ̀ ní gbogbo ọ̀nà tí ó lè ṣokùnfà kí n ò dẹ́lẹ́bọ̀ àtẹ̀mí àti ẹ̀yin olùgbọ́ mi láàṣọ ìkòrò àti tẹ̀lé tànàbí sallallahu alaihi wasallam aláàmọ́sọ̀rọ̀ alẹ́lẹ́bọ̀ a ti mú àwọn apákan ayé alìkọ̀rá nìwà níjẹjọ eléyìí tí ń túmọ̀ sí tí ń sàlàyé fún wa nípa bí ọlọ́run ti ṣe òjíṣẹ́ rẹ̀ ní àánú fún gbogbo ẹ̀dá aka aya tó parí sóràtùl Máídà sóràtùl eh, At-Tawbah sóra kẹsàn-án aya 128 àti 129 níbi tí sóra náà parí sí i. أعوذ بالله من الشيطان الرجيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم dájúdájú òjíṣẹ́ kan ti wá bá yín láti inú yín ohun tí ó ní lára jẹ́ ohun tí kò dùn máa bá a ti ṣe kàjáde ta ṣàlàyé ẹ̀ náà nìyẹn ohun tí bá ní lára òògùn mọ́ òun náà ẹlẹ́yìn ẹ rí pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń láyé lónìí tí wọn ò jọ eléyìí rárá ọlọ́run ní ti ní wá lára òògùn máa sallallahu alaihi wasallam kódà kí sọ̀rọ̀ àlìkíyàmọ̀ nìkan nípa ọ̀rọ̀ ayé wa gan ohun tí bá ń ní wá là kò dùn mọ́ òun náà ohun tí bá ń sì ní àwọn èèyàn lá aláyé lónìí lọ́pọ̀lọpọ̀ ìjọba ń fẹ́ lọ́pọ̀lọpọ̀ adarí fẹ́ káwọn fásitì mẹ́rin nira ẹ bá mi tó ohun tí ó ní yín lára jẹ́ ohun tí kò dùn mọ́. ohun tí ó bá ní yín lára kò dùn mọ́. ó jẹ́ olùtara láti fi yín mọ̀nà ọwá jẹ́ nìkan tí ìbànújẹ́ máa ń dé bá púpọ̀ lórí àti ìdààmú lórí báwo lẹ́yìn tí mọ lọ́wọ́ tábàkà ayá ìtàn àtúndọ́ síbò mi ànábì sallallahu alaihi wasallam ìdààmú ọkàn máa bá lórí báwo lọ́mọ èyí ó ti mọ lọ́wọ́ tí ó sì dọ́lọ̀ mọ̀ tí wọ́n fi sí lọ́wọ́ torí pé bẹ́ẹ̀ yẹn lèyìn ó ti di èrè ayé àtàkì àmà tí èrè ayé yìí ò bá dájú àmì tí èrè ayé yìí tí kò bá dájú kàlùkì àmọ̀ dájú torí pọ́pùlọpọ̀ èèyàn ní ṣe lọ́wọ́ táyé sì rí bákan nípa ìgbáyégbádùn ọmọ èèyàn tẹ́mi rẹ̀ ó lọ ṣe méjì pé tòun tí bó ti sin lọ́yìn kó yẹ kọ́rọ̀ òun rí báyìí níbi àìdákanmà tó náà sí ní o nígbà ìgbẹ́sìn yìí tó ní ṣùgbọ́n dájú pé bí ẹ̀ bá ti tọkàntọkàn sí Allah oríire àlùkìyàmọ̀ rẹ̀ kò sí èméjì bẹ̀ ìyẹn ló fà tó fẹ́ pé ẹni tọ́lọ̀ náà lẹ́bẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam àríkùn ní aleikum ní sojú kòkòrò kíni láti fi ìmọ̀nà bìlìmọ́kùn ní ra ókùn rọ̀kìn aláàánú oníkẹni fún àwọn olùgbàgbọ́ òdodo aláàánú ló jẹ́ oníkẹni kìí ṣe pé ọlá ayé ní ha bọ́lọ́n bá fi fún afúnmọ́ fi ọlá ayé náà sì tẹ́ ọlọ́rẹ̀ ni nípa tayé nípa nǹkan tayé náà ṣùgbọ́n nǹkan tó jù bẹ́ẹ̀ lọ tí ń hálé ọmọ èèyàn lọ́wọ́ pẹ̀lú gbogbo làálàá àti kòókò olórí rẹ̀ àlùkìyàmù ìlọ́fà tó fi jẹ́ pé ìtọ́lọ̀ fìíràn sẹ́kù dòní náà ni pé kò sẹ́lẹ̀ kan tí ó ráwígbà rẹ̀ pa tó kò sáà nábì láyé mọ́ sallallahu alaihi wasallam kò tó ti fi ọlọ́ba lórí ilẹ̀ ayé mọ́ni àwọn ọba mọ̀nà in tó fi pèpè tó fi jíṣẹ́ ọ̀sẹ́kùdò ni kò ń ti bẹ́ẹ̀ náà kò wá sí òṣìṣẹ́ ọlọ́run ti lè ṣe bó ti lè ṣèdààmú tó bó ti lè sojú wá nípa ní dáwọ́ lọ́wọ́ bí wọ́n bá láwọn ní fi lọ́hun tí ó sọ pé ní a sọ fún wọn wípé ọlọ́run tó ní èmi ó sìn ìtumọ̀ ẹni èmi ó sìn ìwọ náà lónìí táwọn tó yí ọkọ bá láwọn ní sin lọ́hun ìwọ sọ pé wọ́n sìn bí báwo jàmáà ni àwọn èèyàn lọ́jà jàmáà ni wá lẹ́nu iṣẹ́ jàmáà ni wá lẹ́nu ẹ̀kọ́ ó ṣe é fi káwọn jàmáà sì yẹn tí wọ́n láwọn òfin lọ́wọ́ mọ́ darapọ̀ mọ́ wọn fa ìtawà làwọn fàkólé hasbi Allah bí wọ́n bá pẹ́yìn dà fáwọn òní sí lọ́wọ́ ìwọ̀n ànábì sọpọ́lọ́ ti tó mi kò sí ọlọ́ọ̀kan àyàfi òun kò sọ́lọ́ ọba kan tó tọ́ káfíjọ́ sí fún lódodo àyàfọ́ òun Òun náà lè ní ti ara ti. Òun ni mo gbára lé. Àti pé òun ni olúwa ìdí àlárà tí ó tóbi. Òun ni ọba ló ní àlárà tó tóbi. Òun ni mo òun nìkan lọ́lọ́run aláwọ̀ tó tó tó sì tọ́ kásìn lódodo. Òun ni mo gbára lé. Òun ni ọba tó ní àlárà kò ságbára mi tó dàbẹ̀. Kò sí kankan tó súnmọ́. Ìdí ni ẹ̀jẹ̀ òfin nípa múmi ní òdodo. Táwọn wọn nígbà wo ni gbà wo ni lọ́kù òní kú àdáwọn ni wọ́n ti máa wí tí a máa ń sagídí délẹ̀ nípa ayé alóhùn gbà láti kú ṣùgbọ́n wọ́n bá ń sàjẹ́ fún tó lọ ó sì lè kú lóòótọ́ tó wá sí pé nípa àlánà rí àlùkìyà rẹ̀ sí ọlọ́run sí ní banilẹ́rù láti sin ọlọ́run pẹ̀lú òdodo sáǹfààní kan nínú ayé tó fẹ́ bọ́ ni torí wọn ò lè gbà kankan wọn ò lè kò sálágbára kan tọ́lọ̀ ń dá kò sì ní dá tó lè gbẹ̀tọ́ èèyàn tó jẹ́ tàbí kìámọ̀ lọ́wọ́ ẹ̀ ètò ayé ni wọ́n lè kọjú tẹ́rí kójú sí wọn wọ́n lè sọ pé nígbà táwọn ọkọ̀ tọlọ́run tó sì wà ní tọlọ́run lòun ó ṣe yìí ẹ̀tọ́ tí ó jẹ́ ti wọn tí ọlọ́run ò fún wọn ọmọbẹ tó jẹ́ ẹ̀tọ́ tayé wọ́n sì fẹ́ fi tipátipá sọ́ọ́dí tiwọn sára fọwọ́ ní rìgbà lọ́dọ̀ ẹni ọlọ́run ẹ̀tọ́ tó ṣe tí wọ́n tán lẹ́bi tipá tipá gbà nípa tayé bẹ́ẹ̀ náà sì ní tó bá jẹ́ tọwọ́ nípa tayé dandan wọn rìgbà lọ́dọ̀ ẹni ọlọ́run tí ò ní sábò sí fún wọn tí wọ́n bá wá gbogbo tẹni tó ní la ilaha illa ọlọ́run bá lè bá dúró ibi tí ẹ fẹ́ gbọ́rọ̀ yẹn gbà ọlọ́run gbogbo kò tọ́ o ìní kan yín lọ́wọ́ o ìní bá yín dá sí o ibi tẹ́lẹ̀ dúró lé lórí lé ní yòó pẹ̀lú ẹ̀rí látọ̀nà ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tí wọ́n bá wá gbógun tirú ẹni bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí wọ́n gbẹ̀tọ́ kan nínú ayé lọ́wọ́ ẹ̀ wọ́n lè gbẹ̀tọ́ kan nínú ayé ṣùgbọ́n dájú pé wọn ò lè gbẹ̀tọ́ kankan nípa àlùkìyàmọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ àti rí èèyàn tí wọ́n kó kó lákàntì rẹ̀ wọ́n ní ẹ̀dójúlé ẹ̀dójúlé gbogbo owó tó ní ẹ̀kó kó lákàntì àti rí èèyàn tí wọ́n sọ pé ẹ̀fún níwèé kó gbélé ẹ̀gbàtẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn kẹta àwọn ìlọ́nà àbòsí tó bá jẹ́ lọ́nà tó bá jọ́nà ẹ̀sọ́ kò sí tó burú bẹ́ẹ̀ efcc ń kówó kó lákàntì àwọn èèyàn lónìí tó yẹ kó olówó làwọn náà kó sàdúró yìí ṣùgbọ́n wọ́n máa gbógun sí ẹ̀ níbi ìtọ́lọ́ tí wọ́n sì máa ṣe bẹ́ẹ̀ náà tó sọ pé kó lákàntì rẹ̀ ọ̀nà jẹ́ ẹ̀mú rẹ̀ ẹbí kìí sí àwọn táàbẹ̀ láyé lórí ló ti bẹ̀rẹ̀ wọ́n ṣe ti bẹ́ẹ̀ náà ọlọ́run ní kára fún wọn pé sì ẹ bá mi sọ rúbàjẹ́ kan àbábọrú kan àbí ìsòpàǹfálé ni ìgbógunpini kan tí wọ́n gbé tẹnìkan tó fẹ́ ṣe lọ́run láyé lónìí tí wọ́n sì gbóró ogun tànàbì tẹ́lẹ̀ sallallahu alaihi wasallam ẹbí àwọn èèyàn léèrè ẹbí àwọn tó mọ̀tàn ayé léèrè pé kájí náà jẹ́ ẹ̀mú oníwòsífà nàbì ni sallallahu alaihi wasallam àbí ká só pàǹpá lórí pa fẹ́ pa ni tí kìí bá ti kọ́ lọ́rọ̀ ọ̀gbà gbogbo bẹ́ẹ̀ náà èyí tí ọ̀nà ní ká nàbí owó náà ní wí fún ọ hasbi Allah ọlọ́run bá sọ ìdúró tọ́nà sáà lè ṣe rẹ̀ ọlọ́run já lè ṣe bẹ́ẹ̀ o ọlọ́run jẹ́ kémi àtẹ̀yìn ó lè ṣe bẹ́ẹ̀ o ìbẹ̀lẹ̀rẹ̀ wà ó tó bá jẹ́ pé ànábì sallallahu ta'ala alaihi wasallam ẹ wo sóra wo ni lẹ́yìn ashrakta walaqad uhiya ilayk ẹ Zumar ǹjẹ́ sixty lẹ́yìn sixty dá tó bá jẹ́ wípé ànábì sallallahu ta'ala alaihi kò bá dúró ti gbólóhùn yìí ẹ̀gbọ́n tọ́lọ́wọ́ bá sọ nípa rẹ̀ àti pé ayàtẹ̀lẹ̀ ayàtẹ̀lẹ̀ àti pé dájúdájú àti ránṣẹ́ sí ọ. aránṣẹ́ sí wà nábì. àti sí àwọn olùkọ́ wọn ti ṣíwájú. aránṣẹ́ àwọn ànábì tó ṣáájú rẹ̀ náà. dájúdájú. a sọ fún wọn pé dájúdájú. tí o bá tí o bá ṣe pé ìrẹ̀ bá bá ọlọ́run wá orogún. tọ́ ọ bá bọ́ náà orogún wà nábì. iṣẹ́ rẹ̀ yóò bàjẹ́. ọba sì máa bẹ nínú àwọn tí ó ṣòfò. ẹwọ ibitọ́nà ẹwọ́nà tó lọ ọ̀rọ̀ yẹn ẹjọ́ bá gbọ́dẹ̀ lágbàwá láàrin àṣírà ẹwọ táàyẹ táwọn olùfẹ́tàn fourth person kíni singular ọlọ́run muhammed dojúkọ ànábì gan ẹ̀kọ́ ẹ̀ lè rí ẹ̀ lè rí tú sí nǹkan mí ìtayọkọ ànábì gan gan lọ́nà bá ń bá wí ṣùgbọ́n ìyẹn ni pé òun ló dojú ọ̀rọ̀ kan ṣùgbọ́n bá ọgbẹ́ tí ó bá sìn tí ó jẹ́ ẹrú tí ó jábọ̀ rẹ̀ fún oníjọ́gbẹ̀rẹ̀ kíá ọwọ́ abẹ́rẹ́ àtọ́rí fún nǹkan yẹn láyín àṣírà láyé àbàtọ́ ní ẹwò búra àti tàòkìdá ìkanpamọ́rọ̀ àti búra ọmọbìnrin náà wọn ẹni o anábì wa ń sọ fún gbogbo àwọn ẹlẹ́bọ ayé pé hasbi Allah ọlọ́run tó mi àwọn ẹlẹ́bọ làwọn náà la àwọn ẹlẹ́bọ la tọ́pìkì kan bẹ sáà padà débẹ̀ ànábì sallallahu ta'ala sallam ó ní káyé ó tó tán àwọn àlùmọ̀ mi ó padà apá kan náà àwọn àlùmọ̀ mi ó padà tẹ́lẹ́bọ ọlọ́lọ́wọ́ àmọ́ yóò ká wọn wọ̀lẹ̀ yẹn àdùn ìlà ọmọsàlà wa mẹ́ ààbọ̀ sí ibi yẹn àti ìdẹ́lẹ̀ ọ̀tẹ́ ẹwà àwùjọ lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ làwọn èèyàn fẹ́ bọ́ pamọ́ ẹni tí bá ń ṣe wá àti ìpẹbọrẹ lónìí ọ̀tá àwùjọ ni òun náà ni wá àti ọ̀nà láti ṣe yìí wá àti ìpẹbọrẹ torí pẹbọrẹ èèmọ̀ ni fún gbogbo ẹlẹ́bọ ìdójútì ni ìdààmú ni ìnira ni fún wọn ìṣòro ayé ni fún wọn ewúrẹ́ wọn alápàtà kókú gbogbo ẹlẹ́bọ̀ ò ní wọ ẹbí wó ti wá àti ìpẹbọrẹ́ níwò rẹ̀ ajẹ́ nídi ìbàjẹ́ kan tó jọ ẹlẹ́bọ̀ lọ sí ẹlọ rí mọ́lẹ̀ ẹlọ tó kọ́ wọ́n tú èèyàn lódìdí wọ́n tú èèyàn kọjá mọ́tò ní park wọ́n tú kọjá mọ́tò kò sẹ́kù kankan lára èèyàn lára ọmọ ádámọ̀ tí ò ní nǹkan ṣe pẹ̀lẹ́bọ ó tún èèyàn tà mo ní ẹ̀yin olùgbọ́ mi gbogbo ẹnìkọ̀ọ̀kan wo ọjọ́ orí ẹ̀ ẹnìkọ̀ọ̀kan wo ọjọ́ orí ẹ̀ lónìí ẹ ká mú láti 20 25 30 Thirty-five, forty, forty-five, fifty. 50 kẹ́nìkọ̀kan wá wo bí ọdún mélòó kan sẹ́yìn nínú ọjọ́ orí ẹ̀ ẹni tó bá jó ní 40 kó wo bí 15 twenty years sẹ́yìn ẹni tó bá jó ní 20 náà kó náà wo bí ọdún mẹ́wàá kan sẹ́yìn tó náà láyé ìgbà tó náà wà bí ọdún mẹ́wàá kò sẹ́nì kankan tí ò ní rí ààbò jẹ́ wípé àà nígbà tóun bẹ̀rẹ̀ ayé tóun yí o ayé òdúdú rí tó báyìí kò sẹ́nì kankan tí ò ní rí tàpá nínú gbogbo ọlọ́jọ́ orí yẹn kò sí ẹni tí ò ní rí tàpá kò sí ẹni tí ò ní sọ fún wa wípé àbọ̀ tóun ni pé ìlú le ayé yìí burú sí ni kò sẹ́ni tí ò ní rí pọ́ọ̀tù mọ́ wa. àwọn ọmọ tó kéré sí ọjọ́ orí yẹn lásìkò yìí náà àwọn náà mọ̀ wòye pé ràbàràbà ṣe pọ̀ láyé tó báyìí àìfọkànbalẹ̀ ẹbẹ̀ ó ṣe gbogbo báyìí àbáyé iná kọ ẹ má ká sọ̀rọ̀ ìlú òyìnbó ìlú aláwọ̀ àwọn a wà láyé wa sọ̀rọ̀ yìí kìí sàwọn ará jọun o sáà gbóòrùn ìfọ̀kànbalẹ̀ rí láwùjọ yìí sí àgbóòrùn ẹ̀rí ní ìsìn èyàn fọkànbalẹ̀ sí èyàn mọ́ èyàn fọkànbalẹ̀ sí èyàn mọ́ o èyàn fọkànbalẹ̀ sí ẹnìkan tíjọba kápọ̀ sí lọ́rùn gan mọ́ kódà gan èèyàn fẹ́ẹ̀ lè rí adigunjalè kí ẹ máa sá sọ wọn lọ pé ẹbí àwọn eléyìí ṣebí dúkìá wọn fẹ́ gbà tí ẹ má ti gbé lẹ́ẹ̀ rọrùn wọ́n fi kí ni wọ́n dáyàn sí àmáwọn kan bẹ àmọ́ pé padà bọ̀ nígbàtí ẹ bá dá wọn mọ̀ ní àwọn tíjọ bá kásọ sí lọ́rùn àwọn ó dúkìá wọn tó gbẹ̀mí lórí tí wọn bá gbẹ̀mí ẹ̀wọ̀n àwọn bọ̀ padà ẹ̀yẹ́ sì polongo wọn káàkiri àìpé tí wọ́n dánwò jẹ́ fojú wa ríre o iná àwọn Yorùbá fi pé àwọn adigunjalè ń pé a lọ kó lóhun kígbe síbẹ̀ ni tẹ́yìn tí wọ́n pa ní òkígbe ẹbí ń gbà tí wọ́n gbọ́n tẹ́fẹ́ gbà tán tó farabalẹ̀ pé tọ̀ ibi tó wà ní olówó kan ní òun sọ fún wọn wípé owó wà ń bẹ̀ yẹn owó tó wà ń bẹ̀ yẹn nínú ilé ẹ̀ owó tó wà ń bẹ̀yẹ kọ́kọ́rọ́ ọbẹ̀ ni ẹ má lọ sókè àwọn ìyàwó mi pariwo gbogbo tí ẹ bá fẹ́ wà bí o ó ní ó dẹ̀ kó ogun kan tó fẹ́ kó ó sì lọ àbá náà ti kúrò láyé láìpẹ́ yìí ọ̀rọ̀ years nìyẹn ó wá ní òun ò mọ ìtẹ́yàn lówó tẹ́ mọ́ ṣe ra ilé ìsẹ̀sí òun náà ní bí ti wà sí yẹn ọdún tí ìbá ṣe pé ẹkan lẹ̀ tẹ̀yàn tán fẹ́ wá fáàyàn wọ́n ní bóò ló ń ṣe lówó tó ní bá ń tó tẹ́wọn lọ́rùn nílé rẹ tó yẹ pẹ́mi rẹ̀ wọ́n wà fi di inú Yorùbá fi pè wọ́n ní alọ́kọ́ lóhun kígbe torí pé tí wọ́n bá ti gbà tán wọ́n máa jẹ́ nìí sí kó tó wá di wípé àwọn èèyàn kan dé tẹ́mọ̀ sọ fún ọ pé à nínú ilé òun tẹ́ wá yìí 50 million wà ń bẹ̀ a ní tówó kọ́ làwọn bá wá ẹ̀mí wọn ní káwọn wá gbà àwọn mọ́lákù àwọn ilé tẹ́ wọ̀ yìí 100 million wà ń alẹ́mì gangan ni ìyẹn padà tẹ̀lé alọ́kọ́lọ́ kígbe ni nípìnlẹ̀ alọ́kọ́lọ́ kígbe làwọn Yorùbá tó wọn ó mì pé wọn nípa inú inú òbí kígbe lẹ́yìn ọ̀rẹ́ yìí ayé yìí burú sí ni kí la pàdánù ìmọ̀ ọlọ́run lọ́kàn ẹ̀sìn ọlọ́run kìí jẹ́ kí fọkànbalẹ̀ kìí jẹ́ kó wà láorílẹ̀ ayé

but ẹgbẹ́ sí ń dáàbò bọmọ sí yí sẹ́nì kan lè sọ pé nígbà tẹ́mi ò sí ní gbọ́mọ èèyàn wọ́n lè gbọ́mọ mi àfẹ́tọ́lọ́ bá dáàbò bò nígbà tẹ́mi ò ní gbé èèyàn sí ní gbé ní ẹlẹ́ni pamọ́ fún ọwọ́n ti gbé mi ẹni ọdún kan gbà àfẹ́tọ́lọ́ bá dáàbò bò kò tọ́sán má kò sóoru mọ́ nínú ìpáyé kékeré kò sí ọ̀sán mọ́ kò sóru mọ́ bákan náà gbogbo ẹ̀ ní ọ̀fà garage níbi roundabout nílọrin ìtí ó jìnà ni mo mú alákọ̀júwe yẹn nǹkan kan mo wá débẹ̀ ìjọ kejì ìjà sàǹkáyọ̀ tí wà tán àwọn èèyàn wá ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ odò àwọn alọ́kọ́lọ́ gbígbé tán ti tí wọ́n tó di àwọn tí sọ̀kalẹ̀ inú ọkọ̀ tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ wọ́n sì kọ́ọ̀sì wá sí ọ̀dọ̀ ẹni tí ó wà ní tráfíkì wọ́n sì pa síbẹ̀ láàárọ̀ wọ́n sì gbé owó tó wà àwọn ọ̀daràn ni wọ́n ń sapọ́ lọ ọjọ́ kejì tó ṣẹlẹ̀ àárọ̀ ọjọ́ kejì lèmi kọjá ní roundabout yẹn ẹ̀rọ báyé ti dà torí wípé ibi tí a ti rí àánú a ti fojú fo bẹ́ẹ̀ ibi tá a rò pa àánú wà kò sí ìnira labámbẹ̀ ibi ọgbọ́n inú ẹ̀rí táwọn èèyàn náà máa ń búra wọn máa yọ ọgbọ́nà àlébù kan síra wọn wọn ní kí ní ìdálàmà wọn ní túnú ó ti mọ̀ jù túnú ní ìdálàmù sábárẹ́ nìkan tó jẹ́ pé wọ́n wúrú fún sáàrù pé ara ìsákò ńlẹ̀ wọ́n ní ẹ sílẹ̀ túnú ìdálàmù ọ̀pọ̀ ẹni tí bẹ láyé nìkan yẹn dà gbogbo ẹni tí ò bá ti sí lọ ọlọ́run níbi ìkẹ́ wà ń bí ọlá wà ń bí ọmọ èèyàn nínú no know gbogbo ẹ̀wà pátápátá ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run oríire ayé àti àmà ó ń bẹ níbi ẹnìkan ò lè gbọ́ yé àfikọ́ wá díẹ̀ síbi tọ́lọ́run sọ̀kalẹ̀ àtẹ́ntọ́lọ́run rán tẹ́bẹ́ ẹni báwọn yẹn ti sẹ́sìn bálabàlá tẹ́bẹ́ ẹni báwọn yẹn ti sẹ́sìn pẹ̀lú fẹ́ẹ́lú tẹ́bẹ́ ẹni báwọn èèyàn ti sẹ́sìn tó jẹ́ páwọn náà wọ́n ti tún gbógun tẹ́sìn tó ti páwọn náà wọ́n tún gbógun tí ẹ̀sìn wọ́n ti láwọn sẹ́sìn kò sẹ́nì kankan tí ó lè sẹ́sìn tí ó gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn yé dáadáa àrẹ́ni tó tẹ̀lé ìtọ́lọ́ sọ̀kalẹ̀ tó sì tẹ̀lé ànábì tọ̀lọ́lọ́ òtàrà sálà tọ́lọ́ ọ̀bá rán nínú ní sọ́tùlù káà ọlọ́run ní sọ́rọ̀ àyèké nìyẹn wàlà alákábà ọ̀hún náà nígbàtá náà bí gbìyànjú gbìyànjú gbìyànjú sallallahu ta'ala sọ́lá ó sojú kòkòrò ó dààmú lọ́sàn ó dààmú lóru lórí ìgbọ́mọ èèyàn ó ṣe mọ̀nà tó fi sórí ẹ̀yà tàbí kíyàmà ọlọ́run wa ń sọ fún pé ìdààmú yẹn pọ̀ ìfòró yẹn pọ̀ wàlà alákàbá kẹwù náà Ìwọ́n yóò fi ìdínú pa rẹ̀. Tẹ́gbọ́n kan. Nípa tó ń bá tó jẹ́ nítorí ti wọn. Tẹ́rí. Bí wọn kò bá gbà ọ̀rọ̀ yìí gbọ́. Nítorí pé àwọn èèyàn ò dá ìwọ̀n òní mọ́nì wọn ò tẹ̀lé tà náà ní ọ̀sọ́là kìí dẹ̀ ṣe pé tí wọ́n bá ti tẹ̀lé ànábì sọlọ́láwò ọ̀sọ́lá kìí ṣe tà náà ní kọmíṣẹ̀ kan tí ó tẹ̀wọ́ gbà lọ́wọ́ wọn báyìí bí kìí bá sinátọ̀ ọlọ́run ọba sùhánà agbọ́ta àwọn èèyàn tó rẹ̀ pé téèyàn bá tẹ̀lé wọn wọ́n ní kọmíṣẹ̀ tí wọ́n gbà agbọ́ networking tó mọ̀ dààmú tí kò sáré yẹ̀ kan mú àbí tó yẹ pé tí wọ́n sì gbà lórí wọn nǹkan àfojúrí báyìí ni wọ́n ti bẹ̀ sí onípò wọ́n ti bẹ̀ dọ̀gá ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam kò ní lọ́wọ́ wa kò ní gbà kankan nínú dúkìá ayé wa oríire tí ń bẹ fólúpèpè tí èèyàn jẹ́ nípè tí èèyàn jẹ́ pè rẹ̀ tọ́lọ́wọ́ bá kàkọ́ lẹ̀kùn lórí eré tọ́lọ́wọ́ bá kàkọ́ lẹ̀kùn wọn bóyá ànábì ọlọ́run àbí nínú ọmọ èèyàn tí ìta ànábì ọlọ́run òun nìkan làwọn tí pèkò sí bí ọ̀nà ọlọ́run bá ẹ̀wọ̀n nígbà tí sọ́ọ̀tù lọ ọjọ́ tọ́lọ́wọ́ pa àwọn ànábì kan ọlọ́run ọmọ sí máa dá ebi kan tí wọn ò jẹ́ pé wọn ti jẹ́ yín sí ọlọ́run bá tó ni wọ́n fi sọ pé ìdájọ́ ọlọ́run ọlọ́run bá rọ ó gágá ní ìṣirò tòye lójú ẹsẹ̀ lọ́mọ èèyàn bá rẹ̀ tó bàbá rẹ̀ ìdájọ́ ọlọ́run ti wáyé kìí ti dájọ́ àbòsí iye billions èèyàn tó bá wà láyé ọlọ́run ní mo yára ní ìṣirò torípọ̀ ọmọ èèyàn ó lórí ààrẹ wọ́n sọ̀rọ̀ ọ̀daràn kan fún mi tó fún àwọn adékọ́ọ̀tù wọ́n ni tó yàwọn lẹ́nu pé gbogbo bó ṣe ẹran àti bí ṣe ń jí ó sì ń confess adájọ́ ni wọ́n ń bí ó ṣe bọ́ adájọ́ wọ́n ń béèrè kó lè yí òun padà síbẹ̀síbẹ̀ ni wọ́n náà wọ́n pé tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ó ní ẹni tí mo ní kó bá mú omi pò náà sì ni olè tó pẹ́ ni tó gbé kun lájà ó dàbí ẹni tó gbé alẹ́ kò wá jàjàbọ́ títí lọ́fẹ́ wá fún ní fáìnì owó kékeré kan wọ́n máa bi àwọn òjíṣẹ́ ọlọ́run léèrè lọ́dá òjìbí tó ní ọjọ́ tí ọlọ́run yóò kó àwọn òjíṣẹ́ jọ yóò sì wípé kí ni wọ́n ti jẹ́ nípe ìlú. ẹ tẹ̀síwájú. wọn yóò rí pé àwa kò ní sàn nípa rẹ̀ dájúdájú ìrẹ́ ni olùmọ̀ ohun tí ó pamọ́. ẹ lọ́wọ́ tàfírù rẹ̀ ẹ lọ́wọ́ tàfírù ayàwó máàdà òjìtù ìmọ̀ ìmọ̀ báwo ni wọ́n ti dáhùn sí lọ́kàn ni ni wọ́n mọ̀ ń pẹ̀lú bóyá ẹ̀bọ̀kàn sí náà ibi títà wíjì ti jẹyọ nìyẹn o ibi tọ́rọ àkídà ti jẹyọ nìyẹn àìmọ̀ iye ń sin náà tó pé ń gbógun tẹ́sì ní o tẹ́sì máa ka ẹ̀ẹ́sì máa rò pé irú ẹni bẹ́ẹ̀ tí ìdáyẹ́dì ni mọ̀mìnì wà lùsùmí ẹ̀ẹ́kà mọ́ mọ́mìnì ẹ̀ẹ́kà mọ́ mùsùlùmí pátá àwọn òbí tí ọlọ́ọ̀bà náà àńtá àlámù ìlú ó ń lọ́rọ̀ gúyù ìkọ̀kọ̀ ló fi jẹyọ́ bẹ̀yẹn èèyàn nígbọ́ta òbídì yìí àti kó jẹ́ kó gbọ́ ìkọ̀kọ̀ kó gbọ́ àgbọ́yé bó láti fi ọkàn ti lọ́hùn níkọ̀kọ̀ láàrin àtọ́lọ́ ọ̀bẹ̀lẹ́dà ẹ̀ àìmọye yẹn ni ó nà nípa ìṣẹ́ ààrẹ irúṣẹ́ tọ́lọ́hùn wá kọ́ yìí irú tí wọ́n júwò pé yàn fi sin lọ́hùn kọ́ yìí fi hàn fi torí rẹ̀ àìmọye yìí ní ọ̀nà olùfàyẹ̀ fún rẹ̀ tí a yàwọn fọ́tífẹ́rì ní tọ́tọ́ alẹ́nu alẹ́ àníhàn ọmọ èèyàn ó ti látàyé bí gan ọmọ èèyàn ó máa jẹ́rì ẹ̀rì ayé àyẹ̀wà ṣẹ́ ìlú wà láàrín fútù ìmánà kánú kàfìrí wọ́n fọ́tífọ́lù bí ẹ bá sàkíyèsí ẹ̀rì wípé àwọn èèyàn jẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run bá ní pé lójú báyìí wọ́n tún kú sànẹ́bì náà sallallahu sàtàlẹ̀ ẹjọ́ fún lápèjúwe tó tí ò jìnà rárá Abdullahi ọmọ ọ̀báyì ọmọ Salim ó jẹ́ ànẹ́bì ní pé sallallahu sàtàlẹ̀ òun sì ló lórí àwọn ọ̀sìkì ní Madina kọ́lọ̀ tó ká síbẹ̀ èèyàn tó òun number one tó kó èèyàn three hundred three hundred plus tó kó wọn padà lẹ́yìn ànẹ́bì tó lọ bá àrin àjò ó ti sọ láti lẹ́yìn tí ìwà ti kọ́ lọ́wọ́ bá tú àtẹ́lẹ̀ láyé tóbi tí ọlọ́wọ́ wà kà fún ẹni ọlọ́jọ́ gbọdọ̀ sí àmì ọlọ́run wọ́n sì máa iná ọ̀sẹ̀ pé kò sí lágbọ́já mẹ́ kò sí lágbọ́já mẹ́ kò sí lágbọ́já mẹ́ àwọn tí mẹ́mẹ́ nì wọ́n ní ìwọ ọlọ́run bá nìkan ló mọ o ìjẹ́ pé òdodo tó rinlẹ̀ òun làwọn ànábì ọlọ́run ni wọ́n lé kúò ni wọ́n lé sẹ́yìn ilé ọ̀rọ̀ yẹn ǹjẹ́ ara yà ń bí ayàkẹ́lẹ́ one thirty. ẹ̀yin jẹ́ àjẹ́ ẹ̀mọ̀ gbọ́ àwọn tí ń bá yẹ́rù nù. àwọn òṣìṣẹ́ láàrin. àwọn èsù èsù àlùjànnú àtẹ̀sù èèyàn àwọn tí ń bá yẹ́rù nìyẹn o. àwọn kí ni. àwọn òṣìṣẹ́ láàrin tí kò wá báyìí. kò sáwọn olùpèpè kò sólúwà àti pípè yìí títọ́ lọ́wọ́. tí èèyàn náà ṣé kò sáwọn èèyàn tí ń bá yín sòdodo ọ̀rọ̀ nípa àtàwọ̀hìn tí kò sí ẹgbẹ́ gbógun tí wọ́n ni àwọn àlùjẹ̀nú náà gbógun tàwọn àfá àwọn ni bá a ti jókòó ìta sọ̀rọ̀ lálẹ́ yìí àwọn àlùjẹ̀nú bẹ̀tọ̀ láwọn àfá àwọn láwọn ẹni òdodo tí wọ́n jókòó bí kẹta sí wà sí báyìí lọ́sàn àtòru ẹ̀bá bí mílẹ̀ rí ẹ̀ ẹ̀rí ọ̀kan nínú ẹ̀ láǹkà yìí ẹbẹ̀rẹ̀ ayé àǹpadà ẹ̀yin ìjọ àlùjẹ̀nú àti àwọn èèyàn ẹ̀yin ìjọ àlùjẹ̀nú àti èèyàn àwọn òṣìṣẹ́ láàrin yín wà bá yín

ẹ̀yin ìjọ àlùjànnú àti èèyàn tí kò sáwọn oníwà sí láàrin yín táyé yìí dìdà wípó báyìí ìyá ti mọ̀ pé bí tó rí rẹ̀ wà nìyẹn tí wọ́n ka koran wọ́n ka koran àwọn àlùjànnú ka koran wọ́n ṣe tafsir àwọn náà múra Ramadan gbogbo bá ṣe ń ṣe fòfò kẹ̀kẹ́ àwọn mùmínú nínú àwọn àlùjànnú wọ́n ń ṣe bẹ́ẹ̀ àwọn òrí wọn àwọn rí ibi tá nàbì ti ta koran ní mọ́kà sallallahu alaihi wasallam tó fi di fáwọn àlùjọ ló ń jí koran gbọ́ngbà yẹn wọ́n á fẹ́ dákẹ́dákẹ́ ẹjẹ́ agbọ́ kínní ìdílẹ̀ wọ́n á kọ́ mọ́sálásí kan síbẹ̀ wọ́n pè ní mọ́sílì ìdí wọ́n ti padà wó mọ́sálásí àlejò wọ́n ti padà wó mọ̀tàdúgbò bẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ẹ̀ṣẹ̀lẹ̀ nítafẹ́ tó bẹ̀ ní wípé lóòótọ́ làwọn àlùjọ ló ní sìn sí bòlùsí ọlọ́run ní kàtúrán tó sì mú òfin wọn ọjọ́ náà wọ́n sì gbà sí wọn. ọkàn mùsùlùmí tó lóun ti ń ṣe ìsìláàmù tẹ́lẹ̀ lè ti nígbà tá à ń kà lùkùrán kátó wá sọ pé àfẹ lòmí ìwọ̀nù ìsìláàmù àlọ́kẹ̀ ló tó lóun ti gbà ìsìláàmù tẹ́lẹ̀ àlùkùrán wọn ké fún ọkàn ẹ̀tún le ọlọ́run ní ọkàn wá le ó tún wá fẹ́ lè jòkúta lọ kí wá la fẹ́ sọ nípa ẹni dáadẹ́sẹ̀ pè sínú Islam báyìí torí tọ́lọ́ kí wọ́n ń ka àyà wa sí yín létí tí ò sí láàrin yín ni mo ń gbọ́ tí wọ́n sì ń sọ fún yín fálùkì àmọ́ ń bọ̀ wàyí ń rí rúnà fún wàyòwírúnákún ikọ̀ àyà ha dáa tí wọ́n máa sọ fún ipálùkì a máa ń pọ̀ ẹmọ́ wàyé mọ́yà ẹmọ́ ẹmọ́ gbé ayé kárí kẹwàá fa alìkìámọ̀ lọ́wọ́ alìkìámọ̀ ló ṣúọ̀ ayé ò ṣúọ̀ obìnrin bìnrin kan ní wà sí mọ́tò lónìí ó ń sọ̀rọ̀ ní ọ̀rọ̀ náà ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ìrántí ni ó sọ fọ́mọ pé níbo làwọn ọ̀dọ́ ẹ̀rí pọ̀dọ̀ gan ní kújù ọlọ́run máa ń bí sí wèrè tẹ́lẹ̀ kò sí tó pẹ̀lú kan kan ya wèrè mọ́ǹsì ó ti náà nìyẹn ó ní because wọ́n tójú wọ́n wọ ibi tí ibi tí wèrè gan ò lè wọ̀ wọ́n wọ̀ èyí tó yí lórí gan tí ó gbọ́n rí pé bọ́lẹ́fẹ́ mú mi wọ̀ yìí ó láwọn ọ̀dọ́ wọ̀ bẹ̀ lónìí atọ́kùnrin àtọ́bìnrin ọlọ́wọ́bìnrin kan sọ nígbàtí tọ́rọ ẹ̀ yíwọ́ ó ló sọ wípé ó ní àwọn nǹkan táwọn fi ń nojú gbogbo owó tó bá wà lọ́wọ́ olówó àwọn ọgbọ̀n kan lẹ̀ kó tó fò kó tó lọ ó láwọn ń ṣe nǹkan ẹ̀ àwọn sì mọ àwọn sì ń ṣe nǹkan táwọn fi mọ ẹni tó wọ́n bẹ lápò ẹ̀ ìyá yẹn wá ń sọ pé àtọkùnrin àtọ̀dọ́kùnrin àtọ̀dọ́bìnrin ẹ mọ ibi tí wọ́n ń wọ̀ káàkiri ayé lónìí tí wọ́n sì gbàgbé àìsí àmì òun náà wá sọ̀rọ̀ tí mo ń sọ yìí pé bẹ́ẹ̀ ayé yóò sì wá sọ ó ní gbogbo nǹkan yẹn ó ní oníkódà tó ti dórí ọmọ yahoo ọlẹ́ ni wọ́n bá jókòó díẹ̀ tó farabalẹ̀ tó mọ̀ wọn rẹ̀ oníòrà nǹkan wọn kan yìí oníòrà lé wọn oníòrọ̀kọ wọn ó ní ayé ò ní yẹ wọn àtàlùkì àmọ́ ọlọ́lọ́rin sọba alábòsí mọ́ ń kó tèèyàn kan nù ó lẹ́ni tó jẹ́ pé kẹ́nìkan pariwo ẹkún kómi ti sùrùsùrù lójú ẹ̀ ìnìgbésí ayé ìdẹ̀kùn tiẹ̀ ọlọ́lọ́run tó ayé báwọn ọlọ́run máa kẹ́yàn ìkẹ́ ọlọ́run yàtọ̀ wọ́n lùmọ́ tó dáa fún ọ̀tún ọ̀rẹ́ rìn kẹ́nìkan oníwà láàkè sí ọlọ́run mo sáà ń yọ ṣe sùúrù ayé yẹn ò lè tó bá yẹn ó ní sáwọn táwọn sọ yìí ó ní táwọn àwọn ò ṣe àwọn ò gbọ̀dọ̀ rí ni ìyá yẹn náà bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan òun náà wá ń rí fáà sí ẹnu ìgbà òun náà la dáyé náà ẹni tí sọ̀rọ̀ yìí náà ṣe sarúgbó tó fi adi pé ayé wájà ní tó báyìí kò wá lójútùú mọ́ táwọn náà sọ ọmọdé rí ni tẹ́gbẹ́ ọkàn ọkàn wà àtàárín àwọn ẹranko núgbó àwọn ọmọ adámọ̀ wá tòrò mọ́ látorí aláwọ̀ dúdú rí aláwọ̀ funfun kí láwọn èèyàn wà wí àwọn èèyàn wà wípé àjànà àtàwọn àjànà àtàwọn èèyàn wọ́n wà dáhùn wípé wà wọ́n wọ́n náà àwọn jẹ́rì lera àwọn lórí ibi tí mo fẹ́ lò gan tí mo fi lọ bí mo fi ọ̀rẹ́ tí mo sọ̀tàn lẹ́ẹ̀kan wá wọn àpẹẹlẹ ẹjọ́ wọ́n fi dáhùn lẹ́bi ẹni tó sọ pé òun ìgbésí ayé tàn wọ́n jẹ wọn yóò sì jẹ́rìí lé wọn lórí pé dájúdájú àwọn àwọn ògbọ́gbọ́ wọn pariwo láyé àwọn ògbà ní o ó tán tí wọ́n bá jẹ́ 20 billion èèyàn ìdájọ́ ti wáyé náà nìyẹn túrò àwọn èèyàn bá jẹ́ 20 billion lẹ́yìn ìgbà tán láàmà ṣẹ́yìnlú aláàfúsù ní láti mẹ́rin yẹn wá ó ti parí ọmọ èèyàn mọ̀ lọ́jọ́ gbẹ̀rẹ̀ sí àmà kó tó di ọmọ náà wípé òun tọ́ sí náà wàmà rọ́bù kàbídọ̀ láàmì lè àbí ẹni èyí jẹ́ bẹ́ẹ̀ nítorí pé olúwa rẹ̀ kì yóò fa ìlú kan rún Allahu Akbar ẹ̀hẹ́n nígbàtí ó jẹ́ pé àwọn ará ìlú náà jẹ́ aláìmọ̀ Allahu Akbar bóòlù ẹ̀rùn yóò sì mọ̀ hùwà wọ́n máa rúgbó bàjẹ́ lọ pé ẹ̀fìnwọ́lẹ̀ sínú náà láì kọ́ṣẹ́ àwọn tẹ́lẹ̀ pé ara ìtẹ́ ìṣe yóò bá mú ọlọ́run lọ́wọ́ ní tẹ́lẹ̀ ọkàn jẹ́ pé àwọn èèyàn máa ti wà láàánú bóyá ní sọ́tù bóyá ní náàbì húdù ni àbí ànábì sọ́ọ̀lì àríṣàlám tí ń sọ fún àwọn èèyàn pé mo sì ṣe wà náà àtò lákun mo sì ṣe nà sí àfihàn o wà láàkí ńlá tó bú náà ṣe ẹ̀kàn mo ti ṣe nàfíhà ṣùgbọ́n mo rí ilé tó kórìíra ti ṣe nàfíhà inú wọn máa bí yín bóòlù àwọn èèyàn ti rí sẹ́ńtí ń pèpè sí àtàwídì lónìí àti ìdí súnà tànẹ́bì mo ti sin inú wọn máa bí wọn nì máa bí wọn nì wọ́n kù wọn ní fi tààrà gbogbo bí tẹ́ bá dé wọn ti máa kù wọn yẹ̀yẹ́ kódà wọ́n tún náwó owó àdánù bí wọ́n máa ṣe

kò sí nǹkan kan ní tó fi bí ìgbésí ayé yẹn ṣe ju kó fi pèpè lọ twenty three years kò sí nǹkan kan míì nínú ìgbésí ayé yẹn ju dáwà lọ. gbogbo dáná di ṣe sallallahu alaihi wasallam ní sí ọwọ́ ní iṣẹ́ àbí ní òwò dáwà náà láfún bá ń bẹ̀ ó dáran rí

ìdáwà ìpèpè sójú ọ̀nà ọlọ́run náà láfún bá ń bẹ̀ ó wá ń dìde mọ́síjìlú rẹ̀ ó jẹ́ mọ́síjìlú dáwà ọlọ́run ní fẹ́ fi wé inú tó ràwọ́ mọ́sára fún kọ́ torí káwọn èèyàn lè bẹ̀rẹ̀ ọlọ́run alẹ́bí òsífà alásákó sẹ́ẹ̀sì wé mọ́síjídù ọ̀sẹ̀ sẹ́ẹ̀sì wọ́n sára sí ànábì ti fi ń pèsè sójú ọ̀nà ọlọ́run sọlọ́lọ́run sára ọ̀sọ́là sẹ́ẹ̀sì wé mọ́síjídù ní ìtàn dálẹ̀ tó jẹ́ pé ọ̀sẹ̀ àti ríra ni inú mọ́sálásí ànábì sọlọ́lọ́run sọ́là ó kún fọ́fọ́ fún ìpèpè fún àlùjẹ́nà ibẹ̀ làwọn àlùjẹ́nà ti باب ما جاء فيه في حماية المصطفى صلى الله عليه وسلم جناب التوحيد أنا دي باب توحيد كوكو gbogbo tó lè mọ gbáni sọ́tún gbáni sọ́tún tí ò ní jẹ́ kéyàn sí lójú ọ̀nà tawhid lànà bí gbogbo tí sallallahu ta'ala sallam ọgá rẹ̀ lẹ́bọ torí ẹ̀ lónìí mọ́ fi sọ pé wọ̀sáàtì ní kúlà tọ̀rí kí yíó sí ìpèpè gbogbo ẹni ọlọ́run láyé lónìí tán bá jẹ́ni ọlọ́run lódodo pẹbọ rẹ ni ò ìpèpè súnà ìpèpè pẹbọ rẹ ni kádì kẹlẹ àfàráyé kẹlẹbọ ó lè padà sójú ọ̀nà ọlọ́run kó lè túbá orúkọ tá a bá sọ yẹn ìbálẹ́jọ́ ní ìjẹ́ fáwọn náà jẹ́gbẹ̀rẹ̀ àlùkìyàrá kí ni nǹkan tí kí ni purpose kí ni mission ìpèpè ànábì sọlọ́lọ́rọ̀ sọ́là ó wá pẹ bọ́rẹ́ ni o orí wọn tán sọ ọdún kan jò ní ọdíjọ́ òkú tó tán gbogbo ayé wọ sọ ìlú kọ̀ọ̀kan ló ní tẹ̀ ìlú kọ̀ọ̀kan ẹwo bó ṣe ẹwo bí wọ́n já sọ wọ́n ṣe ń jẹ wọ́n dáná gbogbo ẹ̀lẹ̀mọ̀ pẹ́rù pọ̀ lù tó bẹ́ wọ́n gbà lù wọ́n gbàjó ọdún ẹ̀bọ́sílú ẹ máa wọ̀ pé sẹ́ẹ̀lù tí wọ́n sọ pé ìsìláàmù ti lọ́lọ́kùn bẹ̀ náà nì sẹ́ẹ̀lù tí wọ́n ní mùsùlùmí pọ̀ náà nì ó dàbí ìgbà tá a pé àdáhùn fún sọ́lá táàtì ẹ̀mọ̀ pé tààrà ọjà òtí ẹ̀mọ̀ pẹ́ nìkan dìde tààrà ọjà tẹ́ ọjà tó kún kò tí ẹ̀fà àwọn èèyàn péré tí olójùjọ fún sọ́lá síbi tí wọ́n ti gbàjó tí wọ́n ti gbàlù tí ọkọ̀ ń sún pàkẹrẹ tẹ̀léra wọn yìí sílù náà ni mùsùlùmí ló ti pọ̀ tẹ́mọ̀ sọ pé population mùsùlùmí pọ̀ tán ṣe ń sọdún ẹbọ láti rọ́nà rìn mọ́ tẹ́ bá tó pẹ̀ gbàbò mí ẹ̀tún bá wọn lọ́wọ́ tẹ́mọ̀ pé bànújẹ́ ni ìbànújẹ́ tó ga nìyẹn níbo làwọn wà sí tàǹsẹ̀ wọlẹ̀ sí níbo ni tolóso sùn wọlẹ̀ sí níbo ni tọ́lọ́sọ̀ọ̀sẹ̀ wọlẹ̀ sí kéèsà àfà kan kéèsè méjì kéèsè olùmọ̀ kan kéèsè méjì kéèsè mẹ́ta kéèsè mẹ́ẹ̀dógún nílùú mi wọ́n bá mọ́ nísàdúgbò wọ́n ṣe torí rédíò wọ́n ṣe torí tẹlifíṣàn wọ́n tún kọ̀wé yàtọ̀ sí táwọn ẹni ìjọ òun ti kọ wọ́n kọ síra ẹ̀dàkùnbó ní gbogbo ẹwọlẹ̀ sí wàlámà yáde kòrò ìmọ̀ràn fi alẹ́bìsàn sọ́là ńgbà táwọn kan fi àtẹ̀lé ọ ṣe ìmọ̀ràn sí i Ọlọ́run ní sọ fún wọn pé wà lámà yẹ́dẹ̀ fólú ìmẹ́nu sí ìkólú òbí kan ẹ̀ tí ní mánì ìtànpẹ̀ ní mánì pa ẹ̀ tí ní mánì ẹ̀sìn yóò sí ìwọ ọkàn kó látàmú nínú àláyà ìsìlámọ́ kan ẹ má ṣe mánú ẹ má ṣèrè gúnlé lórí pé ẹgbà islam ara yìí náà kíkó olórí tẹ bá sí islam dalílá òyàmú nú aléèkùnmá ní àdá fún mílé ìmánì Ọlọ́run ni ó ṣèrè gúnlé lórí pé ó sọ yín ìmọ̀nà ń wá dà lónìí ó burú jáì o ó burú jáì ó tọ́ kí wọ́n sọ pé ọdún yẹn dé kó wá rí dáadáa kó máa rí àwọn lẹ́nu pé kí ló dé ẹ̀mọ̀ pé àwọn ní dáwà wọ́n ti kọ́ àyàn kó lẹ́yìn wa ẹ̀dá kò sẹ́kó jẹ́ kó jẹ́ ní àyíbẹ̀kọ̀ kó jẹ́ bà ló jẹ́ fáwọn ẹlẹ́bọ kẹ́ máa fi àbọ́rúbọ yẹ pé ebí wọ́n ni pr a ní kó máa sọ fún ọ pé nígbà kan tí a rògbò ẹmọ́ tó tọ́bẹ̀ mọ́ kó wá báwọn lẹ́jà fún kí ló dé ẹ̀dàkù kí ló ṣẹlẹ̀ dáwà súnà kìtàbà ti súnà ó ti wà àwọn èèyàn lọ́kàn ní kò rí bẹ́ẹ̀ up to today ẹ̀bọ́n gapá sí ni ń lérò lẹ́yìn sí ni àti wáyé kákan ma wá sọ̀rọ̀ àsọdàmì à ń bẹ̀lọ̀ kọ́lọ̀ ń jó sáǹfà ní fún àti gbẹ́ sí bá ń gbọ́ ní

bẹ́ẹ̀ni kan ò sẹ́bọ lápàbò kan yóò ṣe lápàbò mi ẹjẹ́ àwọ̀ àdé nígbàtà ti káyà sí nígbàtà ta kí n tó lọ síbi àdé lábẹ́ ayàtà kàyẹn tọ́lọ̀ ní làkọ̀ jẹ́ àkúnrọ̀ tó lómìnà fún síkùn òjíṣẹ́ kan nínú yín ọwọ́ abáyín wọ́n ni já fọ́rọ̀ máa bí tọ́ níbi ó sọ fún ọba abáṣà nígbà ayé rẹ̀ bẹ́ẹ̀ náà ni Mùgírà ọmọ Ṣúbà sọ fún ọba Kísrá nípa ànábì sallallahu ta'ala wọ́n ni inna Allaha ba'atha fina rasulan minna wọ́n sọ fáwọn ọba yẹn pé Ọlọ́run gbójúṣẹ́ kan dìde nínú wa náàrífù nasabahu wa sifata àmọ́ bí wọ́n ṣe àmọ́ ìbí àmọ́ bíbí rẹ̀ oníbíbí rẹ̀ ni kìí sàlùjọ̀nù kò jábọ́ láti sánmà wọ́n bí nínú wa wa sifata àfimọ̀ròyìn ẹ̀ a lè sọ ń a ẹ̀ wa madkhalahu wa makhraja bí ṣe ń wọlé bí ṣe ń jáde àmọ́ kò í sẹ́ni tó kìí is not is kìí ṣe stranger wa sidqahu àmọ́ òdodo rẹ̀ wa amanata a sì mọ́ fọ́kàntán rẹ̀ bọ́lọ̀ sì fi ṣe fún tó pé pérépéré àwọn sọ̀rọ̀ yẹn lọ sùfíànà ọmọ òye náà látọ̀rọ̀ jẹ́ àfàrọ̀

torí a máa díje ni pé ta ló kọ́kọ́ hàn tán sàǹtúnù ta ló kọ́kọ́ hàn tiẹ̀ tán lóye jù yára jù gbogbo pálapàla àgbà àìmọ̀kan ò sẹlẹ̀ sáànàbì ríṣẹ́ sallallahu ta'ala alaihi wa sallam gbọ́nà sọ pé àzízún alayhi ma ara ma ń ní nípa nǹkan tó bá jẹ́ ìnira fún yín ayé yàázu yàázu àléyìí ṣe lẹ́rí yánàtù ummatahu àléhà gbogbo tí bá jẹ́ ní tó lè fàyọnú àbí fún àlúmọ̀ rẹ̀ ìdàmú ní máa jẹ́ fàánàbì náà ló fi wá nínú bọ̀ẹ́sù bíl hànífíyà ti sàmhà ẹ̀sìn ìrọ̀rùn lọ́lọ́run mi dìde fún tí kí wá múrọ̀rùn báyé inú ọ̀rọ̀ mi inú àdísì mi iná hádà dínú yusuf ẹ̀sìn tí ń polówó ẹgbìnà sẹ́bọ̀ yìí ẹ̀sìn rọrùn mọ́ ara rọrùn bẹ̀ ní kẹ́ẹ̀pẹ́ ووصول النفع الدنيوي والأخروي إليكم ẹni tí ń sojú kòkòrò bẹ́ẹ̀ ti mọ̀nà tẹ́ẹ̀tì jèrè ayátọ̀ kìyàmà ni bákanáà ọwọ́látọ̀ àdìdárì ọdí Allah ta'ala ni تركنا رسول الله صلى الله عليه وسلم وما طائر يقلب جناحيه في الهواء إلا وهو يذكر لنا منه علما النبي صلى الله عليه وسلم ó fi wálẹ̀ sórí ìlàta tó dáa inú àgbọ́yé ẹ̀sìn débi pé kò sẹ́yẹ̀ kan tí ń fò ní sánmà tí ń gbapá tí ń gbapá ìkọ́lù ìjànà àìsí ìhàwà illa wa huwa yóò dájú kúrò lánàá nínú àlàmà ń júwe orípa àpẹẹrẹ dáadáa kan fún wa látara nàbì sallallahu ta'ala sallam ànílẹ́sọ̀lọ́lọ́ òtàrọ̀ sọ́là ní ma bá fi àṣẹ omi mímọ̀ ìkọ́rìbù mínà ìjànà wà yóò bá ìlú mínà náà ilá ọ̀pọ̀dìbà yà ń tùkù lákùn kò sí nǹkankan tí ó múyàn súnmọ́ àlùjọ náà waqfil janahaka liman ittaba'aka minal mu'minin nínú kàtọ́lọ̀ tó fi sàánú tó fi kí ànábì ní kó tó rọ̀ fún gbogbo mọ́mìnì fàyín ní àkọ́ tán bá yapa rẹ faqul inni bari'un mimma ta'malun èmi ò ní báyìí ṣe ń tẹ̀sí bí ayé àkọ́kọ́ ta kọ́kọ́ kà faqul hasbi Allah tí wọ́n bá yẹ̀yìn padà sọ pé èmi ọlọ́run tó mi ò tí wọ́n bá yapa rẹ faqul inni bari'un mimma ta'malun èmi ò ní bá yín ṣe tẹ́ ń ṣe yẹn o wa tawakkal ala al-aziz ar-rahim ọlọ́run bá nìkan tí jẹ́ aziz tí jẹ́ rahim oníkọ́ gbára lé wọn náà ni fa'in tawallaw ay amma jitum bihi min عليه توكلت وهو رب العرش العظيم قلت هذه الأوصاف àfóhùntúrà wa ní àwọn òròyìn yìí alẹ́tì wúsì fàbí Rasulullah sallallahu ta'ala sallam fi hákì ummatihi an andarahum wa hadarahum shirika alladhi huwa azamu ad-dunub gbogbo òròyìn yìí tó pé sára anábì níròyìn tó rẹwà yìí sallallahu ta'ala sallam ó túmọ̀ sí pé òjíṣẹ́ ọlọ́run ọba ti وبين لهم ذرائعه الموصلة إليه gbogbo ọ̀nà tí wọ́n fi gbà nínú ọ̀rọ̀ nínú ìhùwàsí nínú jíjẹ tó lè múyàn gúnlẹ̀ sínú ẹbọ ó ti léwà jìnà sí wà ábúlájà fi náà anha ó lè kókó níbi kíkọ̀ wàmìndálíkà nínú ẹ̀ náà ọ̀rọ̀ ta fi sọ sáájú nínú ẹ̀ ni ọ̀sọ̀látò ìdáhà káma kírùn níbi sàárè káma kírùn kádójúkọ sàárè àti bẹ́ẹ̀ lọ mímọ̀ yóò sí ríra ìbàdátìyà tí ó wà padà wá sọ ẹ̀dẹ̀ tí ń jọ́sẹ̀ fún sàárè gan wọ́n lọ́rọ̀ yóò tó padà wá àdíyèsí kan láwà mú bàbá ti pe àdánù kan ní ìsìn a mọ́ àdíyèsí kan wá báyìí bá ti gbà wá mọ̀ títí tí a fi sọ̀dá náà Allahu ta'ala anhu láti ọ̀dọ̀ bàbá Huraira aláàbàkọ́bá ni yọ́ ní sí قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم رواه أبو داود وإسناد حسن tọ̀wáàtòwò síkọ̀ ojúṣe ọlọ́ọ̀bá sọlọ́lá òtàrò sọ́nà ní látàjì àlò òbòló takùn kò bọ̀rọ̀ ẹ má ti sọ ilé yín di sàárè ẹ má ti sọ ilé yín tẹ̀ ń gbé ẹ má sọ di sàárè ẹ má sọ di tẹ́ wàlà tájì àlò kọ́bọ̀rí rí dá ẹ má ti sọ sàárè tèmi gangan di ọdún wàsọ́lù aláyì ẹ máa bẹ lọ́hùn ìkẹ́ fún mi torí pé gbogbo bàtẹ́ bá ń bẹ lọ́hùn ọba bẹ́ẹ̀ ẹ bá ń fi àwòsọ́lá ẹni pé ìmọ̀ ṣàdúrà fún mi nípa ẹ bá wà yóò sì mọ̀ dọ́dọ̀ mi ẹ máa ṣàdúrà fún mi yóò mọ̀ dọ́dọ̀ mi níbi kìlì tẹ́ bá wà àṣẹ ni ojúṣe ọlọ́run bá pa nínú àdéhùn yìí pẹ̀lú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ó sì jẹ́ àṣẹ ọ̀ranyàn láti múṣẹ àkọ́kọ́ ni pé látẹ́jẹ́ alùwòbò yóò takùn kòbó rọ ẹ má sọ lẹ́yìn di orí tẹ́ ẹ má sọ ilé di orí tẹ́ ẹ jẹ́ mọ́ràn àwọn olùmọ̀ wá ìtumọ̀ rẹ̀ látọ̀dọ̀ sheikhul islam ibn taymiya rahimahullah wọ́n ní la tu'tiluha min as-salah la tu'tiluha min as-salati fiha wa du'a wal qira'a fatakunu bi manzilati al-qubur فأمر بتحري العبادة في البيوت ونهى عن تحريها عند أكس أو أكس ما يفعله المشركون من النصارى ومن تشبه به من هذه الأمة ọ̀rọ̀ ṣẹ́kù islam nìyẹn wọ́n ní túnmẹ̀ ní pé ẹ má sọ ẹ má pa ilé yìí sí áyùn níbi kẹ́ máa fi sọ láàtò ń bẹ̀ níbi kẹ́ máa fi dùwà ń bẹ̀ níbi kẹ́ máa ka ń bẹ̀ ẹjọ́ mọ̀ sẹlẹ̀ yìí àmọ́ sọ̀láàtù tí ó mọ̀ ṣẹlẹ̀ nínú ilé wa pẹ̀lú àwọn ẹ̀rí mi fáwọn ọkùnrin sọ̀láàtù náfìlà ni àwọn obìnrin wa ni ó mọ̀ ṣe sọ̀láàtù ọ̀ranyàn nínú ilé wa tá à ń gbé lẹ́rọ òdùn ọ̀gbà tó bá jẹ́ pé kìí ṣe pé mọ́sídìdù ni wọ́n bá ti ṣe torúkọ àwọn náà lè ṣe sọ̀láàtù wọn ní mọ́sídìdù láwọn obìnrin ṣùgbọ́n kí wọ́n yín ṣẹlọ̀ kò tẹ́tẹ̀ níbi pé wọ́n ṣe sọ̀láàtù tí wọ́n ní ilé o ọkùnrin ló lè fẹ́ lọ́hùn láì nídìí tí sẹ̀rí àlè gbà wọlé tó wá ti sọ̀láàtù tiẹ̀ nílé ẹlẹ́ẹ̀kejì ó ní ká tó lọ síbi ẹlẹ́ẹ̀kejì nínú àdọ̀ Imam Bukhari Muslim tí wọ́n gbà wá lẹ́nu àdéhìí ọmọ Umar marfuwan ìjìyànlò mi sọ láti kún ọlánàbí sọ wípé ìjìyànlò mi sọ láti kún sí buyutikum wala tattakhiduha qubura apá kan sọ̀láàtù yín ẹjọ́ máa wáyé nínú ilé yín yìí náà ni sọ̀láàtù náfìlà fáwọn ọkùnrin wala tattakhiduha qubura ẹ má sọ ilé tẹ̀ bíi tẹ́ẹ̀ nínú Sahih Muslim láti ọ̀dọ̀ ọdún Umar marfu'an bákan náà la taj'alu buyutakum maqabir ẹ má sọ ẹ má sọ ilé yìí di oríṣẹ́ ẹ má sọ ilé tẹ̀ ń gbé di tẹ́ fa inna shaitan torí pé èsù yàfẹ́rò mínà ìfẹ́ẹ̀tì lẹ́dì yẹ́sùnà suratul Baqara yẹ́sùmọ̀ sórọ́tàlì bákọ̀rọ̀ sí túkọ̀rọ̀ òfin ìmọ̀ sá nínú ilé tó bá gbọ́ tí wọ́n ti ń ka sórọ́tàlì bákọ̀rọ̀ ìyá kan sọ fún mi lánàá àwọn ń banú jẹ́ báyìí pé àwọn ò farabalẹ̀ nílé kí ó wọ́n láwọn ò ní ka kùrán báyìí wọ́n ló sì kìí wọ́n ní nǹkan náà sàtì ẹ̀mọ́ àwọn bí káwọn gbé fúnra káwọn mọ̀ ká àwọn ṣáàwọ̀ ah, lọ láìsí pé wọn ò fi ní síbẹ̀ ńgbà náà wọ́n ní torí ẹ̀ àwọn ò fi kọ́mọ kéwú seré o lásìkò yìí o wọ́n ní kò sọ́kọ ọmọ kan ní gbogbo ọmọ tọ́lọ̀ fáwọn ìyá rẹ̀ ní tí ah, bá wù mí gbé àbí mo rẹ́ nìkan tó gbé fúnra sí kàbáyì yóò rẹ̀ kí mi ní ó lọ gbé nígbà rẹ̀ pé á ah, èsì mọ̀jú kúrò aláọ̀lọ́ àwọn bá wọ́n wà wọn èsì mọ̀jú ìdájẹ́ ànátúlálọ́ àwọn bá tó kàlera wọn wọn ọ̀rọ̀ àná nìyẹn mọ́ bàbá kan ọ̀nà ọmọ alùkùrán ká yóò gbé lọ́wọ́ tó àìpé wà náà lò ní kò ní ẹnu pé bàbá àwọn akẹ́kọ̀ọ́já àlà fún yóò àmọ́ fi kòrán para láì yóò àmọ́ fi yí ara tí wọ́n fi yí ara ìfẹ́ àlùkòrán náà wù kò sì lè káárà sí kan náà ìdí ó kàn sí ni pé yóò máa bẹ lọ́hùn àkọ́rùn ojú wà lọ́wọ́ ẹ̀ kò sí níkà torí kó mọ̀ ká ó ṣe pàtàkì púpọ̀ nínú nǹkan tí ò ní jẹ́ sọ lé wa di pé oníkàmọ̀ká Quran mẹ́ èyí tó jọ́ ọ̀ràn àyàn ní kámọ̀ sí sọ láti ń bẹ́ sọ láti pé sọ̀ràn àyàn kámọ̀ sí ní àfílà tó bá jẹ́ pé àwọn àwọn sàràwàkò wa tá ń ṣe tó ní àwọn nọ́tílà ní ṣáájú àti nígbẹ̀yìn ní tó dáa jù onáàrin ká fi wọ́n sílé ó wá lè ṣeé ṣe torí ojúkòkòrò àkọ́kùnlá awwal tóyé tá a bá wá sí wọ́n ní mọ́sálásí mọ́sídì ká tún wá mú náà fílà míì ká mọ́sọ̀pá ká mọ́ àwọn ọ̀nà wá fílù ní ìwá tí ó jẹ́ kọ̀lọ́ntírì èyí tí a kàn fínú ṣe káfínúfínà ṣe ká mọ́ mú wá nílé torí pé táwọn náà fílà ẹ̀rá ń wáyé nílé tó jẹ́ tọ̀rọ̀wáàtì tó jẹ́ tọ̀rọ̀wáàtì ó ṣe é fi ká mọ́ pàdánù àtọ́kùnlá wà á sì fẹ́ máa sojú kòkòrò ẹ̀ tó yẹ́ báyìí nìsín ní rọ́ńdọ̀ àìkan tí ànábì pè ní rọ́ọ̀dọ̀ láàrin ilé mi sí mímbàrí mi rọ́ọ̀dọ̀ kan ní riyadh aljanna àbàtà aljanna ni níbi tí sàárà ànábì wà sí di mímbàrí ní rọ́ọ̀dọ̀ ní mẹ́sàlásí ànábì ọ̀sálà ilé mọ́ bí yẹn sì lè dájú tó tí ò ní báyàn mẹ́ títí tí wọ́n fi tì ní nǹkan bí agbọ́n kan lálẹ́ rọ́ọ̀dọ̀ yìí fà ó

ìtẹ́ ẹ̀nà sí sọ láti ń bẹ̀ wọ́n sọ fún àyè àfàwọn obìnrin wá nìkan láfún ní ìgbàláyè àti mọ́ ti sọ láti ọ̀rọ̀ ìran tí wọ́n bẹ̀ torí pé tàà bá fayé tó kò dáà mọ́ ti sọ láti ń bẹ̀ ilé ti fi tẹ́ ìyẹn túmọ̀ sí pé mọ̀fúnmù bíbì àgbọ́yé ìdàkejì ni pé ìtẹ́ gangan táwá pè ní tẹ́ àìsèkí níbẹ̀ àìsèkọ láti bẹ̀ kìí sáyé táàtì mọ́ fi sọ́lá ẹ má sọ ilé yìí di ìtẹ́ o látọ̀jà ní ìlú tàbí tòbọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wàlá taj'alu qabri 'ida ẹ má bì sọ sàárè mi dọdún ṣékù islam tó sọ̀rọ̀ ní eléyìí rahimahullah wọ́n ní ọdún ni nǹkan tí ó jẹ́ pé àwọn olùmíràn ìsìnmọ́ ìlham aláwájú ìmọ̀ta tí a máa ń ṣe tàmà tají lọ́dọọdún ní gbogbo ògbà bí i tí mo sọ fún ilé ẹ̀kan oríṣiríṣi àwọn táyìsí ànímọ̀ akàn tó bá ti dé lákàmọ́mọ̀ àbí wọ́n kéde lórí rédíò omi wà tó jẹ́ pé ẹ̀kàn máa àjò ní ẹgbọ́ pé àwọn obìnrin sọ̀rọ̀ ní ọkọ̀ pé àìdákun ọlọ́kọ̀ ẹ̀ yára oòrùn mẹ́ta so ti àwọn obìnrin mọ̀ ọdọọdún ni wọ́n máa ń fi tó bá ti wá di pé wọ́n mú ní ojúlówó nǹkan tó máa ṣe tọ́dún bá ti yípo ìtàkì lọ́dún nìyẹn àmì wà ní ẹmọ́sọ sàárè mi dàbẹ́ o sàárè mi èsì ìkàtẹ́ ẹ̀sọ́ dọdún ọ̀sọ́lù aláyẹ̀ ẹ máa ṣe àdúrà fún mi òrùkú àdúrà yín yóò máa bá mi níbi kíbi tẹ́ ẹ bá wà orí àdíjì náà láti bẹ̀rẹ̀ ní ìjẹ́ ìjọ́ ìdánilẹ́kọ̀ọ́ mi ti ń bọ̀ pẹ̀lú ògbọ́n náà kọ́lọ́n kó fún wa lẹ́nu lò ìgbà náà àti ayọ̀ ìgbà náà kọ́lọ́n kó sì gbà ní ẹ̀sìn fún wa akóòlù má ta sàn ọ́n láti lọ́ta àdàlọ́lá fún ìnáwó ìṣòro ọ̀hún ìṣẹ́lá wà nípa